lóyìnbó yìí ọwọ́ ọmọ olóko sá gírígírí nájà àìtètè gbó ológbò níjìyà tó bá gbó títí àtẹkù pàjẹ ó ti tẹkù pàjẹ kí pẹ́tipẹ́. alákọ̀ọ́kọ́ dídẹ wà níbí ìwà àti mùsùlùmí o àti kìrìsìtẹ́nì o àdìlẹ́sẹ̀ ìbílẹ̀ o kájà alhamdulillah mẹ́wàá mẹ́wàá. ìdí ọpẹ́ ẹni kádùmọ̀dọ̀ ọlọ́run ọ̀ tí òun wú ọlọ́run bá tó bó ṣe wú ọlọ́run ló máa ń ṣọ́la ó fi ọmọ ẹni kó pèsè pò mí kó tó wá fi ṣòlórí sórí ìdìbò rẹ̀ nínú ẹ̀mọ́ sọ́mọ́ àkínyìntì gbẹ̀gbọ̀n ọlọ́run bá ẹ fún ààrẹ tí kọ́ mọ́ ọ ṣe lẹ́nu ìpadà ní rẹ̀ ọlọ́run ọlọ́run mọ́tòmọ́tò ọlọ́run ohun tí hàn kí hàn tán ọmọ rẹ̀ á jù tẹ́lẹ̀ lọ ọmọ rẹ̀ ohun gangan dára gẹ́gẹ́ ló ń kọ ìyá tó bí mi omi kékeré kan ọmọ mi kékeré kan ọmọ mi kékeré kan ọmọ mi kékeré kan eborukwelige pẹ̀lú ògo ọmọwé wọ́n ti borukọ̀rẹ̀gẹ wọ́n ti borukọ̀rẹ̀gẹ ọlọ́run wa fún àríwá èmkọ ètò ẹrú ẹ àìkú ní ẹ ṣe ẹrú dédé padà ẹrú ha bá rí ewu máa ṣe ní tọ́sí o wọ fi wọ fi wọta ìyá àti bàbá náà torí kiri kó sọ ní mọ̀ọ́rùn wọn lọ́ngbà nírú lèyí tí hàn nísìn àti ó ti bí ní wọ èròǹgbà ọlọ́run ni èròǹgbà ní ìbànújẹ́ nìkan gbúrú rẹ̀ ọ̀nà àwọn ọ̀làmù tó mú tó ọlọ́ọ̀bọ̀ náà sì jẹ́ national bí nípa ẹ̀sọ́ de èròǹgbà ìlú ẹ̀ máa ṣe máa lọ síwájú wàhálà ẹ̀ ò ti bẹ̀rẹ̀ èmi sú ẹ o apá ni kú ẹ o ọ̀tá ni padà rẹ̀ rẹ̀ o ọ̀nà àwọn ọ̀làmù tó mú tó rẹ̀ hmm yẹ̀bóde lásìkò tẹ̀lé àtúbà àtúbà ẹ̀dùn òwò tí ọlọ́run wàhálà ìdààmú ẹ̀jẹ̀ tẹ̀lé dídá ọmọ ọba káàkiri akílẹ̀ ìjẹ̀bú èsì ìjẹ̀bóde nù kàn ló jẹ́ olórí inú kò mọ̀ ìdájú èsì ìjẹ̀bóde nù kàn. bóyá o jalè ìjẹ̀búlà. ìjẹ̀búlà ń dín o sùkú mọ̀ fọ èsì ìjẹ̀bóde nù ló máa náwó sí o ọlọ́gà fún ẹ̀ṣẹ̀ o ìwé ìṣèjì لا حول ولا قوة إلا بالله ẹdúró ẹdúró ẹdúró ẹ. ní ìní yìí ọjọ́ ayọ̀ ní jẹ́ fún àwọn ìjọba òde ìdí ọjọ́ ńlá ló jẹ́ nítorí ìkan báyìí ṣẹlẹ̀ tèmi fojú mi níjẹ̀bú òde yìí ní ọmọọba ni mo jẹ́ níjẹ̀bú òde yìí lọ́tọ̀ọ́sì bàbá ìyá mi délé wòlíì kálígbò àgbòṣẹ́bí tú àṣẹ àwọn tú àṣẹ tẹ̀lé ní ìdẹ́gbò hmm. àjọba jà sí tẹ́lẹ̀ wọ́n hmm. àjọba jà sí mọ́ ọmọ wa jà sí ọ̀pẹ̀ wá ìdẹ́gbò ẹ̀ka má bínú olórí ọmọọba yìí mo ti mọ̀ ọ́n sẹ́yìn ojú over fifty years ago over fifty years ago mo lè sọ pa ẹ gidigidi gan ni torí ọmọlúwàbí gan gidi ni ọmọlúwàbí gidi gan ni tó ní àánú ẹnikẹ́ni tó bá súnmọ́ kò sọ tó súnmọ́ tó ṣòro fún ó lọ bá gbogbo ní problem sọ́ọ̀rì èdè ọmọ asọ́fọ̀ ẹ̀ nígbà tó fi jẹ ọmọba inú mi dùn bí olórí ọmọba inú mi dùn bẹ́ẹ̀ pé mo rí kan yé ni hmm. bí mo ti wà yìí kò sọ tí sùnmọ́ lu yìí gbogbo president Nàìjíríà mo bá ṣiṣẹ́ mo dẹ̀ mọ́ rọba tẹ́lẹ̀ tó wọlé lọ hmm. ìwà ẹ̀ ò dàbí <laughs> tá fi wé bàbá yìí. Hmm.

ajiji bẹbẹ ìjọgbó alasadiwa aladibọ aladibọ aladibọ kíbá obìnrin jẹbóde ọmọ mi wá jẹbóde kíkẹ kúkú kíkẹ kúkú bí ẹkú kíkẹ kúkú ọmọ ẹfọ yìí ó dájú ọmọ mi lọ ẹgbẹ́ ti ìlú wa sọ̀rọ̀. Adúpọ̀lọ́ ọlọ́run. Adúpọ̀lọ́ ọlọ́run. Àwọn aláyọ̀ aláyè. Ọjà lẹ́wà ń sọ̀ wá. Ọjà lẹ́wà ń sọ̀ wá. Adẹ̀wọ̀lá wà láàyè. Olórí ọmọ ọba yìí mo ní confidence pé ìjẹ̀bú ni máa yàtọ̀ ìjẹ̀bú ni máa yàtọ̀ mo tún sọ ìgé kò sọ tó súnmọ́ kí ò rí èrè lára ẹ̀ kì í ṣe eré ọmọ bá yìí tají lọ́tẹ̀ pé madílẹ̀ ọmọ àtẹ̀kùn bẹ́ẹ̀. ọmọ ti géètì ọmọ ti géètì ọlọ́pàá máa ń yẹ bọ̀. ó súnmọ́ gidigidi mo ti sọ̀rọ̀ yìí kó tó fún ẹ ní one naira wàhálà gùn báyìí ní. ṣùgbọ́n eré ọmọ bá ti wáyé àní níṣẹ́ olórúkọ Jésù àní owó tì ṣùgbọ́n kí ọlọ́dẹ pé à rẹ bábà ṣẹlẹ̀ máa fọkàn balẹ̀ á lè ṣe fún yàn. ọtí mo ti mọ̀ over fifty years ago. I work in the tax for many years mo dẹ̀ cover ẹ̀ mm. mo dẹ̀ níwà tó ní sùúrù kò ní gbéraga mm. kò ní gbéraga rárá ẹ kíláàbù ẹ kíláàbù ní gbéraga ní gbéraga tó bá dẹ̀ sọ fún ẹ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ kì í ṣe pé à lẹ́ni o máa ṣe báyìí o nílé o kì í ṣe bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ mo sọ pé inú mi dùn ní èdè gidigidi kan mo fẹ́ kí àwọn àtàjókòó mi lẹ́ni ẹjọ́ ẹjẹ́ àsọwọ́pọ̀ gidigidi kan tó bá yẹ pé oṣù mẹ́rin mẹ́rin oṣù mẹ́rin mẹ́ta ni ká máa ṣe ìpàdé ìjà máa ṣe èmi tí mo dúró yìí mo lè hóòsì o mo lè ṣe ìpàdé mo lè ní mo fẹ́ ìpàdé. ẹsikisa àwọn ọ̀rẹ́ kan lè máa ṣe fún mi sàn. ṣe ìpàdé yẹn wà ẹjọ́ kò wá ẹjọ́ kò sàn ẹjọ́ kò ẹjọ́ kò láàdì lórí ọ̀daràn abúlé mi wọ̀ kò ẹ má ti jókòó ẹ má ti jókòó ẹ ṣe ẹ sùn sẹ́yìn o ẹ ṣe o ẹ sùn sẹ́yìn o ó lè kan ṣoṣo mo fẹ́ wọ́n ní kínní yìí kínní wa rírà kò sí kínní yìí kínní mi èèyàn kan ò lè ẹ́ bà jẹ́ àwàdé abala abẹ́ sílẹ̀ tó fọ́n fìyà níbi ìjẹ̀bú òde lákìlẹ̀ ìjẹ̀bú kí wọ́n mọ̀ pé gbogbo àwọn ọmọ ìjẹ̀bú òde gbogbo àwọn ọmọ ba lọ́balọ́ba níjẹ̀bú òde àkìlẹ̀ ìjẹ̀bú wọ́n ń sọ̀rọ̀ àyàfi ká mẹ́kẹ̀ point of duty three meetings a year yes ó oh máa grand you are the life of the whole of the congregation ọlọ́run á bá mi lóyún lágbára o ọlọ́run á fún yín ní gbogbo wisdom tí èèyàn fi ń put gbogbo ọkọ̀ together coordination yẹn ò ní nǹkan méjì ju pé àìrìn lọ́wọ́lọ́wọ́ méjì ló ń jọ méjì àmì àìrìn méjì bọ́ńkì méjì ó yà ṣé tí ọkà bá ṣíwájú tí ṣèlè bá tẹ̀lé hmm. ẹbí àwọn àgbàlagbà ẹ̀fọ́ríjì. ìjọba bá ní mítì mẹ́ta whatever the location tẹ́fẹ́ máa shift yẹ however you gonna arrange it tí ó máa wà and suitable enough hmm. èyí tó concern mi gẹ́gẹ́ bí olórí ọmọọba òun ni kí kí n máa liaise pẹ̀lú secretary fún periodical funding and taking care of what brings it together. Hmm. kò sí nǹkan tó kò sí nǹkan tó náwó ju kí orí ọ̀fẹ́ wà fún fún wa láti heed voice ara wa to put that together àsìkò go there, at wà ní fifth month báyìí mm. èyí tí ó yẹ kó wá ní tó máa já kọ̀ọ̀kan òun ni kó prepare wa preparatory to next one. ìdí ọba. That's good. That's an opportunity. Yes, we're going out. So that key opportunity. Understand, you are. Kó yọ fún àwọn ọmọ ọba. Yes. Láti gbé ọ̀ṣọ́. Mm wọ́n fi kí Aláyélúwà hmm. kí gbogbo ọmọ ọba pátápátá tó wà nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ tí gbogbo wọn ń bọ̀ aṣọ́dún tó fẹ́ wá kábíyèsí ṣọdún tí gbogbo wọn fẹ́ wá fira wọn hàn kọ́mọ̀ ìpè gbogbo ọmọ ọba kì í lẹ́jọ́. ayé wà nìkan. they have one voice. so coordination yẹn. it is your responsibility láti lè fún gbogbo àwọn headship Four foreleg ní feedback àti well coordination ìyẹn ní kẹbẹ̀rẹ̀ sí because the time is not the time is not outside we want to come out in one uniform we want to come out with a signal See, ó indicate where the four ruling houses of the Awujale they are one. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. Yes. New innovation. So put that together and spread the remaining two to ma cover until December up to December so I àwa a proper the from planning for the for the next year so very very important so that guys, ti bẹ̀rẹ̀ gbogbo preparation ẹ̀ ń sìn n tó ma take wa bí stand ṣe ma lọ àwọn tó ma the Abdalen Council tó bá lè ṣàlẹ́gbẹ̀ẹ́ ti presence àwọn ọmọ ọba àwọn ọmọ ọba fẹ́ fẹ́ lá. lóyún òde iná ìrọ̀ ọ̀la ìrọ̀ ọmọ ọba fẹ́ fẹ́ lá wọ́n bẹ́ wọ́n bẹ́ wọ́n bẹ́ jáde wọ́n ta wù wọ́n bẹ́ ṣe nǹkan tó wù wọ́n. ẹ kíláàbù o ẹ kíláàbù o yóò yóò ọmọ rẹ̀ ti sílẹ̀ kúlẹ̀. ọlọ́run kò sí ọ̀rọ̀ kábíyèsí o mo kí ẹ̀yin bàbá mo kí olórí ọmọọba ṣẹ́ẹ̀ṣì rántí mi sà ẹ ṣe bọ̀sà god bless you torí pé tí mo bá sọ̀rọ̀ láàyè kò ní dáa torí pé wọ́n ṣoore fún mi rí nítorí pé wọn ò mọ̀ pé mi ni wọn ò wá mọ̀ wípé a tún mọ́ra wọn ò tún wá mọ̀ pọ̀ mọ́lé ni mí bí mo ní sọ yẹn ó ti yé wọn. aṣọre má ṣe fẹ́. bọ̀ǹkọ́ kan tí kábíyèsí sọ fún oúnjẹ yẹn lọ́hùn mo fẹ́ yín létí Àwùjalẹ̀ ni pé ẹ má wà kó wà lábàmì ẹ ọmọ olórí ọmọ ọba ẹ má lọ má bá hmm. ṣe rántí sà nítorí ayé ti wà fún wa wípé kábíyèsí rí wípé wọ́n tó nǹkan yẹn ṣe wọ́n dẹ̀ fi wọ́n sípò yẹn ipò ìtọ́lọ́run wá fi yín sí látọwọ́ kábíyèsí nítorí Allahu muqaddaru anásùn sábà fún ọlọ́run fi ń ṣe sábà ọlọ́run àwa dúró tì yín. on that note sir mo ní one or two observations mo represent secretary Anikilaya lórí ẹbí wa ni mo fẹ́ ká ní a platform that will be coordinated for this gathering very important. that is a responsibility everybody needs. yes. ẹ̀yin pàápàá jùlọ ẹ̀yin tẹ́ tún jẹ́ secretary you secretary it is your responsibility to put it together it doesn't take us anything That's yẹ kíni. so that ìyẹn ìyẹn máa bí We lè yé di program tẹ sọ pé ká sáré ṣe ká sáré ṣe ẹ ti now those are the things yẹ pé it will quickly move us together wọ́n ní ẹ̀ nígbèraga ẹ̀ nígbèraga ò ní confam ẹ̀ ló confam ẹ̀ mo fẹ́ rán yín létí lọ́dún kan náà mi ìrántí ọdún yẹn ẹ̀ ń ṣeré ní bọ́nàjọ asis èèyàn kan wárápá gbé athletics gbé ṣe rántí ẹ wá bọ́lẹ̀ àwọn èèyàn sá fún ẹ wá bọ́lẹ̀ ẹ wá lọ bá ní wáì tó fi ń sá fún ẹ wá gbé ṣe rántí ọlọ́run kó wà pẹ̀lú ẹ sá. àmín àmín àmín àmín adékìlá àṣà bàbá ọ̀yà. àwọn àwọn kẹrin. rum tó lè dìde ṣì ń fẹ́ bẹ́ẹ̀ pé èdè ọmọ ogun lọ́nu ṣùgbọ́n mẹ́rin ọmọ ọba ẹ jẹ́ ká cooperate pẹ̀lú ah, ọba yẹn. Ah. wọ́n ń sọ ẹ̀ ní ọ. ẹ jẹ́ ká cooperate pẹ̀lú ẹ̀ dem dem máa advice òun torí ìjẹ̀bú hmm. hmm. ọlọ́kùnrin ṣàlàyé ni wọ́n rí ìjà ìjẹ̀bú anybody bá bá ẹ ọlágbẹjà ṣe say why? Also why? kó dúró rẹ ṣé o lè sọ lójú rẹ. that's good. because ọmọ ilé ìbọn for meeting after meeting. yes meeting before meeting. meeting before meeting. Yes. so n bọ̀ lóde. meeting after meeting. ọyẹ ọlọ́run àfọ ẹ̀ ṣe ọwọ́ ẹ̀rọ wa má jẹ́ kí ìdí ẹ̀bù kan gbé ẹsẹ̀ láti ṣe rétò ọlọ́run bá ti gbé síbi ètò ebi gíga wíkẹ̀ ti jáwọ́ lágbára ojú ni tiẹ̀ pẹ̀lú ògo ọlọ́run dídún ọmọ rẹ pátá ìmọ̀ náà gbàríkà so ìmọ̀ rẹ nǹkan bẹ̀ fún ọ ìbéèrè. adiawura mo fẹ́ sọpọ́tì olórí ọmọba àárẹ̀ ẹ̀fẹ́ o a ní fẹ́ ṣàwàtì ìgbàlódé olórí ọmọba yìí dídí gbàmọ̀ sí i àmọ̀ sí i wọ́n á bèbè ìbò nínú àfọ̀gbé èèyàn àwọn àgbà náà kàá túbọ̀ pẹ́ àwọn ń bọ́ náà náà kẹ̀rẹ̀ á ní fọ́n ṣáwa tiwa lábẹ́ gẹ́gẹ́ bí sẹ́yìn ṣe sọ platform yẹn ó wà very very important so a lè yí sí láti máa communicate ara wa and àkọ́kọ́ tí kò máa súnmọ́ ilé lé báyìí jọjọ́ ọmọdé bòde tó àwọn ohun tó ń jáde sínú nǹkan ẹ̀ tó wù mí lórí. ẹ ọlọ́run kà fún iṣẹ́ gbégbóngbà kan yẹn àdá bọ́sọ̀ ọlọ́run ló ń gbà yàn ṣe ọlọ́run lòun ló ní ìmọ̀ àti òye ó ní tó bá wù ló ní. ó bá fún un. mo ìbáyọ̀ kan sọ ọ̀rọ̀ àgbà kan ló ń ṣe ọmọdé kan ló ń ṣe owó kan ló ń ṣe ọlọ́run ló ń ṣe ọlọ́run tó dẹ̀ fi bẹ̀ kò ní yẹ pẹpẹ ọlọ́run kan àti rí àìmárìmọ́ ọlọ́run ní fìtàdọ́rùn mítìn yẹn bí a ṣe ti sọ pé fún ti léyà yẹn wọ́n jẹ́ ká mọ̀ bí tá à ń lọ lórí ẹ̀ ká àpapà yọ dé ká àpapà yọ lọ́kàn báyìí wọ́n mọ̀ pé àwọn ọba ló yọ yìí tó bá tún máa fi di ìdàbàṣe lẹ́yìn yẹn ká tún ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àníyàn tẹ̀ ti ní torí pé àníyàn ló ṣọ́ àgbègbè nǹkan àníyàn tọ́lọ́run dẹ̀ fún ìyẹn kò ní yẹpẹ̀ ní ara ẹ̀ ọlọ́run bá abẹ́fẹ́ wọ̀ wíwá táwa bílẹ̀ ní ìsìn ohun tí mo gbọ́ yìí tó yẹ pé mo wà létọ́ àfiránṣẹ́ sí mi ni mo rò pé ṣé wọ́n rí sọ ni àbọ̀ wọ́n rò rí sọ ni bẹ́tọ́ ẹ pé tí mi dẹ̀ mo fi gbọ́ yìí inú mi ṣòdù ẹ kó wa jẹ pẹ́ ẹ kó wa jẹ pẹ́ lọ́lá títóbi Ọlọ́run lọ́lá lukuri lọ́lá mẹ́ka tìmẹlẹ lọ́lá kópáyà kún lọ́lá fati abisimilayi rahman rahim alihamdulilayi rahman rahim alihamdulilayi. يا ابن نستعين بالنور صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم àfẹ́ ya abáramóore jẹ olórí àwọn bá ti sọ̀rọ̀ and ẹni tó bá lóye in fact adúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí a mọ̀ wípé ìpàdé tá a ṣe lé nìyí ọlọ́run ti ṣe ìbàdí yẹn ti wáyé ní ọ̀run ló fi jẹ́ kó lè wáyé tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ sí kò lè ṣe ọlọ́run tó dẹ̀ yan olórí ọmọba fún wa lásìkò yìí náà ó ti rí àwọn nǹkan kan kùdìẹ̀kùdìẹ̀ kan ló ṣe jẹ́ pé irú olórí ọmọba báyìí lọ́lọ́run fún pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ní yẹpẹrẹ ní sàkóso ẹ ti ṣe àwọn nǹkan kan tẹ́gbẹ́tàbà mẹ́nu bàtà bá kàn kúrò níta lọ wíwà a sign of ingrate ni tí wọn bá yínníyínní ká lè ṣe mí torí àwọn èèyàn ń béèrè platform ìdílé mẹ́rẹ̀ẹ̀rin ti kóra wọn àti form Àwùjalẹ̀ ruling houses in council àti gbé àwọn ìgbésẹ̀ àti kọ̀wé sẹ́yìn náà àti dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn kọ́lẹ́bí tẹ́tí ṣe fún wa sáà ìdílé ọba mẹ́rẹ̀ẹ̀rin a máa kóra papọ̀ ní ìpè ní ọba Àwùjalẹ̀ lọ́la a gbogbo orí tẹ́ṣe fún wa pátápátá ní appreciate àdúpẹ́ lọ́wọ́ yín sàn so a ti create the WhatsApp platform for the four ruling houses a ti create the Instagram platform a ti create the Facebook platform for the four ruling houses and uh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ advice wa ṣáà a ti decide and we are giving you the assurance that going forward the meeting will be consistent. Amen. Aside the quarterly meeting, the mẹ́rẹ̀ẹ̀rin máa meet at least ẹ̀kan lóṣù at the school level to discuss so tó bá di oṣù kẹta ajé ẹ̀yẹ ni so adúpẹ́ lọ́wọ́ yín sir thank you so much. kí ni kí olórí wọn bá máa kí ni kí àwòjì àwòjì ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ ni pé mo ti sọ̀rọ̀ lẹ́yìn ni mo ti sọ̀rọ̀ wájú inú lè má ti àjọ lẹ̀pọ̀ hmm. ẹ̀bá rántí ní last week ni president legacy club. àwòjì yẹn means àwọn àwọn legacy club èmi mo ní club mi ni tó jẹ́ àwọn àwọn fans club mi across all higher institutions throughout Nigeria and diaspora slogan wa ni wọ́n máa ń pè ní àwòyí àwa sọ pé respect <laughs> torí àyà mi ti dá ìjọ jígí o máa láwọ jíire o ní ìjọ ẹ̀gbọ́n rẹ. mo máa ń dọ́dọ̀ yín láyé ìgbà tí mo jẹ ìwà ní social director tí mo fi wá padà jẹ president Saheed Elégùṣì lẹ́nìí ni mo déwájú yín Gafari Aileru ni mo déwájú yín because I was their president. Jibola Williams Rasheed Okunla. Mo wà ní lásù. I was their president so àtìmọ́ra ti pẹ́ kò ń ṣe èmi kò ń ṣàná àtìmọ́ra mo dẹ̀ rántí pé nǹkan mo máa ń ká àwọn club member mi so sọ́dọ̀ yìí ó dàbí máa rántí ọ̀rọ̀ tẹ sọ fún mi lọ́jọ́ náà ẹni ọmọ yín obìnrin tó jẹ́ kánsẹ́lọ̀ tó tún padà di iná gbogbo ilé nìyẹn bí lọ́nù pé ṣé máa fi ṣèyàwó. ṣùgbọ́n ni wàá mọ̀ lọ́kọ́ mi. ó lè ó lè ó lè ó sọ nǹkan rẹ̀ ṣíṣọ́ rẹ̀ lọ́wọ́ ìgbẹ́kàn pé ṣé mo sọ ní meeting pé bàbá ẹ̀ ní kí n wọ ọmọ rẹ kàn ìyẹn bí o kọ mi lè fọmọ rẹ. o bá tẹ̀ bọ́ tó bá tó tà bọ́. àwọn ò ní lè fọmọ rẹ kọ́ bá bọ́ ọmọ ilé fìdíbọ̀tẹ̀ àti kìláyà gbélébùà n lè dìbẹ̀ torí èmi ò ń ṣe cross breed bí ajá. mọ́dà láì pàdé ẹ̀rọ náà. a ń ṣe cross breed náà gba àwọn ọba ẹni wọn máa fọ aya wọn máa fẹ́ kù ní fùṣẹ̀gùwà.

ìlébùwà méjì sọ̀rọ̀ ìdíbọ̀dẹ̀ méjì sọ̀rọ̀ tèmi náà kún olórí ẹbí ẹni lẹ́yìn hmm. àgbà àjọṣe pẹ́pẹ́ o ẹ ṣe é púpọ̀ ráwọn bàbá ń pè ní leo náà dédé àwọn ọba mi láti lè fìdí pọ̀ tẹ̀ wọn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ nídìí rẹ̀ nílọ́wọ́ ayọ̀ ọlọ́run fún ẹni ayọ̀ náà ọlọ́run padà sọ́dí bàbá ẹnì kan kọrin ẹ̀gbọ́n mi níbi lẹ́kọ̀ọ́ ó ní ìyá mi bàbá wọn bí mi dá ìní gangan yé túra mi lórúkọ mi ṣe ń gbà sí ẹ wọ́n forin gidi ni kéèyàn ara lè fọwọ́ sọ̀rọ̀ kọ́ lórí ẹ̀ tí wọ́n ní pápá oníbi ó ń ṣe ní láwọn òbí rẹ̀ ọmọ rẹ̀ tọ́jú òbí rẹ̀ lè fọwọ́ sọ̀rọ̀ rẹ̀ ó tọ́jú òbí rẹ̀ ó tọ́jú ilé ìrìnàbà tọ́jú òbílẹ̀ kò tọ́jú ilé orúkọ rẹ̀ láti ga kó rábà gbọ́ láyẹ̀ o ọdún ẹ̀fọ́ lọ́wọ́ bá wèrè gbọ́ láyẹ̀ ọ̀ orúkọ ah, ilé fìdíkọ̀ tẹ̀ àdúpẹ́ o irú eléyìí tí ò ṣẹlẹ̀ rí tọ́lọ́run wá sọ pé kó wá máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ lásìkò yìí lágbára ọlọ́run gbogbo àtàyè bá ń jáyé ó máa máa ṣẹlẹ̀ báyìí lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá bàbá ẹ̀yin olórí ẹbí àkíyèsà ọlọ́run àjẹkẹ́ túbọ̀ gùn lẹ́nu fún wa torí pé àsìkò tíyìn náà ó tún fi ń dá ó ń dùn ni adé a máa rí tó a máa tó máa da jù bẹ́ẹ̀ lọ mo wá padà mo kí ẹ̀gbọ́n mi olórí ọmọọba ọlọ́run ọba ti ṣe fún yín ẹ ti mọ̀ ọlọ́run ti ṣe ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ní sírù wàlìjárì ẹ ti mọ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tọ́lọ́run dẹ̀ gbé ṣe náà tẹ́ mọ̀ bẹ́ẹ̀ yẹn náà àpadà sàbúrú kóhùn kó lè sọ̀rọ̀ ẹ̀dà láyé kò ní padà tó sí. bí wọ́n bá pín aṣọ ẹ̀wọ̀n ní góòlù ẹ̀ ní báwọn gbà ń bẹ̀. wọ́n bá ń sọ yí pé báwo ló ṣe wá rí yìí níta burú mọ̀ nínú ọ̀ka ìsí yìí. ọlọ́run àwọn ọlábọ̀ bí tẹ́ ẹ ti fẹsẹ̀ yín tẹ̀ láyé yìí tẹ́ ẹ ti lọ káàkiri lórí ilẹ̀ ayé yìí ọlọ́run àwọn tẹ́ ẹ ti dùn tẹ́ ẹ ti ẹ̀ mọ̀ rárá ìdùnnú ojoojúmọ́ ìdùnnú gbogbo ìgbà ọlọ́run bá mi máa ṣe fún yín òun lẹ ní àwọn àgbàlagbà ń sọ̀rọ̀ tọmọdé ń sọ̀rọ̀ yìí ẹ ṣe fún mi ẹ ṣe fún mi gbogbo èèyàn tí ẹ sọ̀rọ̀ ìgbọ́n ayé sọ tèmi o ìyàn ṣe é mi bàbá ẹ àyànlẹ̀ bàbá àjùmọ̀bí kọ́ yẹ kọ́ tànù àjùmọ̀bí ò kọ́ tànù wọ́n jọ bí àwọn pẹ̀lú àwọn ọkọ̀ wọ́n rí ṣe ọ̀nà ńlá pọ̀ lébi nígbà tẹ bàbá ọ̀nà ńlá olówó wọ́n pọ̀ lébi nígbà tẹ àwọn ẹrù ṣe lè pọ̀ láàrin wọn ọlọ́wọ̀n ọba tó bá kó yẹ yí àrínú lẹ́wà lọ́nu wa kò ní gbàgbọ́ mi yìí wọ́n ti pè mí lólè wọ́n ti pè mí lórí jẹkújẹ lórí ọ̀rọ̀ rẹ̀ rè bẹ́ẹ̀ ni ọ̀la kó bá jẹ́sán mú agolo ẹni ọmọ oyè yẹn lé o láàmú wa ilé ibi tó bá tẹ o àfi ká kúkọ nira ẹni kiri ewu bàbá ẹhẹ ti bọ Ọlọ́run ti parí ẹ látọdí ọrùn wa lọ́lọ́run ṣe fún ẹ Ọlọ́run ọba tó fún fún yín ẹ fi ọwọ́ pa ewu ẹ fi eriki jóbi ẹ Ọlọ́run awọlá bàbá wípé bàtí mo ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ lẹkọọ àfọmọràn ti di nígbà náà ìlérí kan ìtàn kí ni a bá wọ fọ́tò ọba mi àwùjalè nígbà yẹn. Ah, mo tún wà bẹ́ẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mo ń wà bẹ́ẹ̀ adarọ̀ mo yí. adarọ̀ ẹ ẹ ìtọ́ ìgbà yóò lágbára ẹ bàbá lò bẹ́ẹ̀ láti ìwé ó dẹ̀ tó ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ẹ̀ ń lórí ipò yìí pẹ́ agbára ọlọ́run ẹ̀ ń lò pẹ́ ẹ̀ ń lò pẹ́pẹ́pẹ́ ọlọ́run wọlé àwọn ìdílé mẹ́rin tí wọ́n péjọ sáàyè yìí lónìí òní ti ń jẹ́ ọjọ́ àkójọ nínú gbogbo ọjọ́ ọjọ́ Jímọ̀ ọjọ́ àkójọ ni ọjọ́ tó ní ẹ̀kọ́ tó ní tó ní àkọsílẹ̀ tó dáa ni dáadáa tọ́lọ̀ ti fi ọlọ́run kò ní jẹ́ ó bàjẹ́ gbogbo ẹ̀yin bọ́dà mi tẹ̀ wọ nígbà yìí náà mo kí gbogbo yín torí bàbá sọ kí nìkan náà fọ ìjẹ̀bú àfa mi àwọn wéèmù ìjẹ̀bú bàbá sùnú ìdílé mi kéwú lọ́dọ̀ ẹ̀ láyé bu àfa mi àwọn sọfọ wéèmù ìjẹ̀bú ìbò lọ́ọ̀rẹ́ tó kù kó jẹ́ síwájú ìwà gbọ́ ìjẹ̀bú ó ṣe lè mú orí kó kó rí bàbá ilẹ̀ ìjẹ̀bú níbi ọ̀nìyàn lásìkò òdu àsìkò ẹ̀rùn láì ló máa ń gbé ènìyàn ṣubú gbẹ̀ gbẹ̀ gbẹ̀ ìmà ní yíyan ẹ̀gbọ́n kó lásìkò òjò ṣó máa fùtọ́ bá ṣe kó máa rìn dáadáa lágbára àrùn ẹsẹ̀ kẹrẹ yẹ ẹ̀kọ́ pẹpẹyẹ lágbára Èdùmàrè ètò ìbílẹ̀ bá tẹ̀ láyé ìwáyé ṣe àmà tẹ̀ kẹ̀ àmà tẹ̀ látẹ̀ yẹ ni ẹ ti jẹ́ oyè yìí ó ti di àjẹgbó ó ti di àjẹtọ́ ọlọ́run awọlá ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí Awùjalẹ̀ of Ìjẹ̀bú láǹdì tí a jókòó lénìí àdúrà yìí tó ti gbà ọmọ túbọ̀ máa gbà sí ní ibi tó gbà ní kò ní takú síbẹ̀ ọlọ́run ọba tó wá ní títóbi ẹ̀ lọ́dọ̀ ẹ wá sí bí ẹ̀dá ṣe lè wà ọlọ́run wọn tó fọ òun rẹ̀ ní títóbi hmm. òun ní ìṣọ́ lọ́wọ́ ànábì Muhammad ọ̀tá pọ̀ fún ṣẹ́ńlá Muhammad yàtọ̀ sísọ̀fọ̀ nílùú nínú ilé ibi náà gbé wíwá pa ọ̀tá pọ̀ ńbẹ̀ ọ̀tá pọ̀ ọ̀tá pọ̀ ẹ̀gbọ́n mi nílùú yìí èmi ní kò rí wọ́n ẹsẹ̀ lùkúrò fi tẹ̀ lórí ọ̀tá rẹ̀. wà wà ẹ̀ bá bẹ́ẹ̀ ṣọ̀tá ṣó máa fún ẹsẹ̀ rẹ̀ tẹ̀ lórí ẹ̀ bó ṣe máa rí náà yẹn bó ṣe máa rí rẹ̀ ẹ̀ jẹ gbó ẹ̀ jẹ tọ́ ẹ̀ bó wá ṣe nǹkan lánàá ṣe wá pọ̀ tó fún yín ah, gbogbo àwọn ọmọ tó tara ń jáde àwọn náà lọ́lá àwọn náà lọ́lá àwọn náà lọ́lá ẹ̀mẹ́kẹ̀ ní padà lẹ́yìn agbára ọlọ́run ṣe máa ń náà nìyẹn láṣẹ ilé ìfìdípọ̀ tẹ̀wọ́n ní kí gbogbo yín o ẹ ṣe é gan àdúpẹ́ o ẹ̀rọra dúró bí ẹ ṣe jókòó yẹn náà bàbá ẹ̀rọra dúró bẹ́ẹ̀ náà olórí ẹbí bàbá ẹ̀rọra dúró síbi ṣé àìsàn tó bẹ̀rẹ̀ ká lè yá lọ́wọ́ ẹjọ ẹjọ olórí ẹjọ ẹjọ ẹmẹsùrù ẹmẹsùrù náà ẹ̀rọ olórí ẹbí ọmọọba one ẹ̀yà akọ̀wé dédé ìjókòó orúkọ tèmi ọ̀n pè ní ọmọọba adéwálé ọdúnlámẹ gbẹdúgbọ. Um, ṣe rí ìjókòó yìí is a thinking and serious gathering. kì í ṣe ìjẹta mo gbàgbé and I'm here today olórí ọmọọba sọ̀rọ̀ kan I want you big people to be here hmm. on Friday I want you to sit at a corner yes, yes. and enjoy yourself in the evening. This is a very good talk. Why tí mo ṣe ń sọ̀rọ̀ mo ṣe ń sọ̀rọ̀ yìí? ni pé olúrọ̀mọba sọ kínní kan his first appointment traditional appointment given on platter of gold. I said it. His second title given on platter of gold without asking. Hmm. Without asking. Some I Special blessing from God. Allah Akbar Kabira. Where my shishu? Àṣẹ. Wàmẹ́ nà ọ̀m sàmú. Àṣẹ. Wàmẹ́ nà ọ̀m dòdè. Àṣẹ. Now, ó wá sọ kínní kan tí mo fẹ́ kọ́ ọ lórí ẹbí àti I know you all have photographic brain. What we are discussing here, you must put it in black and white. ẹ bá bínú fọmù musa ló kókó sí o. Oh, torí I know what I'm talking. Yes. And I can anybody to doubt me, I will give you the proof. olórí ọmọ tó jẹ yìí ó ní priority ní unity practical unity torí ìdílé ọba mẹ́rẹ̀ẹ̀rin àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀run which kò yẹ kó rí bẹ́ẹ̀ why ta fi sọnù no coordinator nǹkan táwùsá fi wọ́n fi beat wa nìyẹn when it comes to administration ṣàwùsá beat ẹni ẹnu ọ̀nkò bẹ̀tì ìjẹ̀bú ẹ̀sìn àṣà ẹ̀ṣẹ̀ mi rẹ̀ bẹ̀tì ìjẹ̀bú proud ṣàmàm sáyìn so your priority it must be priority. No going back. yes mo sọ lórí ẹbí mi ìyá ń pè impromptu ń pè níwèé ẹ bọ́ sí o ṣáà láti nẹ program kò ṣe ẹ méjì lọ́dún kò ṣe ẹ mẹ́ta lọ́dún we should meet ẹ ṣì kò yàn bá nẹ́rú ṣe abàmà wàfọ̀ máa rí ẹ mo rí ẹ bá nẹ́rú ṣe. And God will give you the ability. Amen. And you will never fail on that. Amen. Amen àbáṣefàájì eh, ẹ̀ nílọ ẹ̀ secretary ẹ̀ láti fi olórí ọmọọba. Yes, you must see him because secretary is number one in any society. kó o kọ bad record lẹ̀ ṣé o bá <laughs> society ẹ̀ jẹ́ kó o kọ good record lẹ̀ ṣé o help torí chairman kam chairman go but secretary wọ́n ẹ máa kọ rẹ́kọ̀dì lẹ̀ rẹ́kọ̀dì adé need thank you very much. Thank you. You're welcome. You're welcome, sir.